ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدوقف ولنغب الله وبتي قدر في جكوتي ẹni kí ó wá sáyé abẹ́lọ́wọ́ bá kí ó mọ́sàlá kálukú wa náà láàmà gbọ́ àwọn ìtí ó wá látọ̀dọ̀ annabi sallallahu alayhi wa sallam أنه ما جمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه فيما بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحافتهم الملائكة وذكرهم الله فيما عنده إليه ولقد النبي صلى الله عليه وسلم báwọn kan ò ní jòkó sí kan nínú ilé ọlọ́run káwàwó kí ni wọ́n ń ṣe wọ́n ka alkùránì fúnra wọn ni àbí wọ́n kọ́ra wọn lẹ́kọ̀ọ́ látara tí alkùránì kó sínú àfikọ́lọ́n kó sí àwọn orí bí mẹ́rin yìí fún wọn alákọ̀ọ́kọ́ ah, nú ẹ̀ náà nínú sùúrù sẹ́kìnà kí ìfàyàbalẹ̀ ọlọ́run kó sọ̀kalẹ̀ lé wọn lórí bákan náà níbi ṣe yánu rahma kí àánú ọlọ́run kó bò wọn dárú bákan náà ní kí àwọn màláíkà ọlọ́run kan rọgbá káàkiri wọn àwọn ọlọ́run tó máa wá rántí àwọn èèyàn bẹ́ẹ̀ ní ìrántí tí ó jẹ́ ìrántí ti ẹ̀sà torí pé ìrántí ọlọ́run ọba fáwọn ẹ̀dá ẹ̀ méjì náà ni àwọn afá alákìídá pín sí ẹ̀ẹ́sìkìrò ní khas wà síkìrò ní am ìrántí tó wà special àti ìrántí tó jẹ́ ìrántí gbogbogbò orúkọ ìṣẹ́dá kan nú ẹ̀dá ọlọ́run tọ́lọ́run ọba gbàgbé ẹ̀ ṣùgbọ́n ìrántí tí ànábì gbà lérò ń bí òun náà ni síkúrò na khas ìrántí tó wà special alimọ̀ṣẹ́milu alamaza annasir watayidu walhis èyí tó kó sínú ìrànlọ́wọ́ ọlọ́m ìkúnlọ́wọ́ ọlọ́m àti ìdáàbòbò láti ọ̀dọ̀ ọlọ́m ọ̀bẹ̀láwọn ọba kó mọ́sọ̀lá ìgbà ìgbòkó náà níjọsìn fún wa bẹ́ẹ̀ lárí inú hadith abdullah عن جنيمة مجالس الذكر فأجابه النبي صلى الله عليه وسلم فقال جنيمة مجالس الذكر الجنة خرجه الإمام حامد في مسنده عبد الله بن عمرو اللهم كباني يونسي كباني يونسي بابه ó ní òǹdèrè lọ́dọ̀ ànábì pé bí ọba jòkó jòkó ọ̀ràn ti ọlọ́m ẹ̀san wo ní ọmọ jẹ́ ti ẹ ànábì lẹ́san tí ọmọ jẹ́ ti ẹ náà ní kọ́lọ́m kó fi sáàlì jẹ́nnà àwọn abẹ́lọ́m kó mọ́sálá ìṣẹ́wẹ́ fún kálukú wa kó gba ìjọkó tẹ̀lé náà kó tún gba níjọsìn fún wa ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀rí bí ọlọ́ngọ́ bá ṣe dáadáa fún ẹ̀dá parí ìròyìn méjì yóò máa bẹ lára rẹ̀ gẹ́gẹ́ bí alìmọ́mù Abul Abbas Ibn Taymiyyah rahmatullahi alayhi bí wọ́n ti máa ń sọ ní látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn sálàfù wa anallahu azza ورود والشبهات والعقل الكامل عند حلول الشهوات ojú méjì kan bẹ ọlọ́run fẹ́ràn wọn gan ẹ̀rí àbí ìròyìn méjì kan bẹ ọlọ́run fẹ́ lára èèyàn ilé iná sì ni ọlọ́run fi máa ń la àwọn ẹ̀dá torí pé mọ́ṣíkílà méjì ọ̀nà mọ́ṣíkílà tó fèsì àwọn ọmọ ẹ̀dá ènìyàn mọ́ṣíkílà tó aṣ-ṣubuhat wa mọ́ṣíkílà tó aṣ-ṣahawat wàhúnmọ́ asùlùmí mọ̀ṣáàkì ìkúlẹ̀ ha gbogbo wàhálà tó yẹ máa ń bá yí láyé ara méjèèjì yẹn náà ló ti máa ń jẹ jáde ara méjèèjì ló ti máa ń jẹ jáde àkọ́kọ́ wàhálà tó sì kọ́ ṣẹlẹ̀ fẹ́dà lẹ́yìn bọ́ lọ́n dáyé tẹ́ mẹ́mẹ́ yìí mọ́ṣíkìlà méjèèjì yẹn náà alákọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ sí ṣàìtọ́n ẹlẹ́kejì ṣẹlẹ̀ sí kíni o bàbá wa Adam alayhi salatu wa salam mọ́ṣíkìlà ṣubuhat wa mọ́ṣíkìlà tu aṣahawat mọ́ṣíkìlà ṣubuhat òun náà ni wàhálà kéèyàn mọ́ gbọ́rọ̀ ọlọ́run yé àbí kéèyàn mọ́ tẹríba fún tọlọ́run ọba tó àbí kéèyàn mọ́ gbó ọlọ́run ọba lẹ́nu àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ní eléyìí òun náà ni mushkila ti shaitan yìí tó ṣẹlẹ̀ sí bàbá wo bàbá wa Ádámù alayhi salatu wa salam mushkila shawat ó ṣẹlẹ̀ sí bàbá náà rabbahu fadawa pé Ádámù sẹlọ́m ǹjọ́ mo ka ǹjọ́ mo sọ̀rọ̀ ní ọmọ kan bẹ an sheikh wa ma eh, sheikh na abu abdullah ustaz tajudeen eh, sakanu mi náà ló ń gbé fi niger eh, sakanu niger ọmọ mali ni bamba bí nǹkan kan náà ń gbókọ rẹ ni yọmọ ní adamu selon oyin mi ló dìdí ní epo ń sudan ni àti ló fàjà tó bá ní sí adamu ní selon ni ókè ọlọ́ni fa aṣọ adamu rọ́bàhù adamu ló sọ yakulu adamu faqala adamu rọ́bàhù fàgáwà lọ́nà dáma sí ọba tó dáa ẹ́ ó gbé so mọ́ṣílá bàbá ń jọ náà náà ni mọ́ṣílá ṣàwà wàlì ìmáàmù Ibn Taymiyyah yẹni wọ́n gba wá látọ́dọ̀ àwọn ẹni ìsájú wa pé Allahu yuhibbul badra an-nafiza inda wurudi ash-shubuhat wal aqla al-kamila inda hululi ash-shawa dáadáa tí wọ́n bá dojú ọ̀rọ̀ ẹ̀sìn rú ọlọ́run láìkì irú ojú bẹ́ẹ̀ irú ojú bẹ́ẹ̀ lọ́lọ́run fẹ́ kó máa jẹ́ ojú tiwa kìí sojú tí ń wó bàìbàì lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí ò rí na eléyìí òun náà ni dàmúdàbò yìí ti ń bẹ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jáfa súnà jákèjádò gbogbo ayé ìtòyè pàwọn afá wa filimarka fi àlè súnà ti wal jama àwọn náà ò sinmi lórí ẹ̀ kọ́lọ́n kó kàwá kún nù wọn jálẹ̀ jama báwo lójú wa ó ṣe sálẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí a fi ní sínú ẹni tí wọ́n mọ fàǹtẹ̀ǹtẹ́ àbẹ́ni tí wọ́n mọ mú wọ̀gbẹ́ lórúkọ fáàmù wọn rin ojú ọ̀nà eléyìí a sì máa ṣe bẹ́ẹ̀ ní títí láfi lọ pàdé ọlọ́run torí pọ́n tí ajogun wọn nílẹ̀ ahimma nínú àwọn àfà báwọn náà ṣe ṣe tí wọ́n fi lọ bọ́lọ́nu Allahu yuhibbul basara nafiza ojú tó kílẹ̀ tó sálẹ̀ dáadáa tí wọn ò lè dojú ẹ̀sìn rúmọ́ lójú lọ́nà kan sí kéjì ọlọ́run láìkì irú ojú bẹ́ẹ̀ ọlọ́run bá ti láìkì irú ojú ni ó láìkì ẹni yẹn náà ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run yọ́nú sí sí ẹni iṣẹ́ kan lèyàn wá ṣe é débẹ̀ eléyìí náà ní tí ó múmú lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́rin nígbà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́ àwa ni tí a máa dààmú lé lórí lọ́sàn-án lóru bó ni ọmọ ìyá kọ̀ọ̀kan rí wọn ò fi ní jìn sọ́fìn wọn ò fi ní sọnù lọ́nà kan sí kejì ó dà láàfáà mi ń gbà ní bàbá lè máa fáà mi torí kán má ba wọ ọ lọ ni ẹ́ torí ìgbìlẹ̀ ìkílẹ̀ ẹ̀ ń gbà mí tí ó wó bàìbàì nígbà ní mọ́ ń ṣẹlẹ̀ sí oríṣiríṣi ni kò sí ẹni tí ẹ ṣẹlẹ̀ sí يوسف بن أثبات رحمة الله عليه اللهم قبان فوانك وكان من كباري السلفي ومن أساتذته أبي عبد الله سفيان بن السعيد الثوري الكوفي التميمي رحمة الله عليه وسفيان هذا من أقران الإمام مالك رحمة الله عليه وعاش مع أبي أنيفة وهم بعدان سعيد أماني كما جو سعيد student ليوسف بن bin Asbat سفيان jẹ́ fún Sufyan wa Thauri bá bá sì sọ Sufyan wa Thauri nígbàtí bàbá yóò máa sọ̀rọ̀ ó ní bàbá òun rọ̀fùdí ẹ̀gbọ́n bàbá òun kọ̀dàrí ó tọ́dá kọ̀ọ̀kan náà wọ́n mọ́ sí àbí burúkú ní gbogbo wọn tàbí lọ́ngì sí ó ní fa àǹkọ́sà ní Allahu bí Sufyan as-Sawri ẹni tọ́lọ́ fi gbà mí tí yóò jẹ́ kí n bá wọn lọ òun náà ni Sufyan as-Sawri ojú Sufyan ò sálẹ̀ ni àwọn agbẹ́ mọ̀ pé bẹ́lẹ̀ ìṣerí ni báyìí ìṣerí ni báyìí ìṣerí ni báwọn afá ìṣerí ni jọ́nu Allahu yuhibbul basara an-nafiza ọlọ́run láìkí ojú tó sálẹ̀ sáà lè dojú ọ̀rọ̀ ẹ̀sìn rúmọ́ lójú gbogbo ẹ̀ bá ń fi lògbòlògbòlògbò ní àmọ́ bolo yẹ kí ẹ̀ẹ́kẹ́ ló yẹ kó yẹ sáǹdì ohun bolo yẹ kó fì sí wà ní máa ṣe mọ̀sẹ́bíṣẹ́ bí iná báyìí náà báyìí kẹ́ irú yẹn là ń fẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá wa tí ọ̀pọ̀lọpọ̀ náà ló ń fẹ́ ní tìdáhù síbi súnà nábì sallallahu alaihi wasallam bójú ọ̀bá sálẹ̀ dáadáa òun náà ló máa ń fa máa rìn títì ká tó wọgbó àtúnjá títì gbà ní àtúnwọgbó ṣùgbọ́n bójú wá sálẹ̀ dáadáa jàmáà àwọn ọmọ ọmọ síréètì náà lọ́mọ lọ sọlọ́n láìkì irú ojú bá nìní nígbà tí wọ́n bá dojú ọ̀rọ̀ ẹ̀sìn irú lọ́tún lósì wàlá akílal kámílà ìndà wòròdì aṣáhùwà bákan náà ọlọ́sìn láìkì orí tó pé nígbà tí adùn ohun adùn yòyò yínyìn tán bá rù dé wá báyìí àdẹ́ni náà tiẹ̀ ló ń torí méjèèjì kò sí ìdí kìí okùnfà nù fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìkan lè burú láspẹ́ẹ̀tì kan ju ìkan lọ ṣùgbọ́n méjèèjì náà ló burú púpọ̀ adùn ara rẹ̀ làákàyè lọ́n fi máa ń sàánú èèyàn lé lórí ẹ̀rì ṣùgbọ́n ìrújú ìmọ̀ àti àrídájú na fi máa ń kílẹ̀ rẹ̀ ní àwádúpẹ́ fún gbogbo àwọn ṣàyíkò alápapọ̀ especially àti ọlọ́ngọba ní kásánfàní lára wọn lè ní oníwìrìdí àti Sheikhuna Abu Abdullah Ustaz Tajudeen Usman أحسن الله إليهما وإلينا جميعا اللهم كي يبان البايب يدنا وبان الباني يصفوها طبعا يوسين بمبا في شيخ ونوري دي تيوان صورة condition tí mo sì wà fún mi láǹfààní kí n máa sábà yín lórí Facebook láti máa gbọ́n tí wọ́n sọ ṣùgbọ́n ìtí ó dé mi lójú tí wọ́n sọ̀rọ̀ kọjá wípé àwọn nǹkan tí máa ń yọ ní kúrò nínú jẹ́ onísúnnà ẹgbọ́n tí wọ́n kà fún wa nìyẹn tẹ́mi sí mọ̀ pé

rédè rèdè àbí ká máa múra wa lẹ́gọ̀ọ́ kájọ máa tanra wa ọba ti sọ tí ọba mo lórí ìjòkó yìí náà nípa ti sọ 2017 náà nù bàbá lẹ́yìn àríwẹ̀ ẹ̀kọ́ ẹ̀hẹ́ bó ṣe wá wà bá ṣe wà náà nù báyìí ṣe máa bẹ náà nù pẹ̀lú yọ̀ǹda ọlọ́m so kéyí ọlọ́wọ́n bá kó máa ṣàlàyé fi ọ̀rọ̀ ẹ̀ kó fi nípa tí yọ ní kúrò nínú súnà kí a gbìyànjú láti rí pé a tún ọ̀rọ̀ ní lágbọ́yé lágbọ́yé kátún gbọ́yé kátún gbọ́yé dáadáa kí ló fà torí pé àsìkòjọ tí a wà bí àsìkò tá wà yìí gbogbo àwọn kan wà yìí ó ń dá wuyewuye sílẹ̀ kìí dẹ̀ sí àwọn local champion tí wọ́n champion rẹ̀ yìí international body ó wà fún tí wọ́n ń dojú ìjẹ́ ní súnà tí wọ́n ń darú ó tiẹ̀ ti wà ọjọ́ tó ti pẹ́ nígbàtí èyàn bá sọ pé àkídàtù alì súnnà ti wal jama'a ọ̀dọ̀ ẹni àkídà ilé súnnà wal jama'a tẹ́ bá fẹ́ mú ọ̀dọ̀ àwọn àgbàfà méjì lẹ́ ti máa mú ẹ́ Abul Hasan al-Ash'ari wa Abu Mansur al-Maturidi ìlẹ́yìn àwọn méjèèjì yẹn ẹ̀ lè rí mú bò mímọ̀ ọ̀dọ̀ lọ́dọ̀ ti yín gan fúnra yín sí ọ̀rọ̀ ń gábálà káyìn kò bá ra káyé mu ẹ́ kátó wá sọ pé yóò bẹ́sìn gan mo ṣe bá àwọn kan wọ́n ṣáájú àwọn ìyẹn sáyé Abúlé Hasan ìfẹ́sì ń sọ yìí bóyá nǹkan bíi two hundred and something bóyá two seventy years lẹ́yìn ìjírá two hundred and seventy something ni wọ́n tó bì kó tó wá ṣe kékeré kó tó dàgbà kó tó kéwú kó tó lógójì ọdún lọ́dọ̀ jù báyìí tó fi ṣe ìtìsàníyà rẹ̀ ẹ́ tán ó wá ṣe tán rèé ó padà lóun mọ̀nà tábàkà gbogbo ẹ̀ ní yóò tún mọ́ close to be three hundred and something years Eh, eh, Abu Mansur al-Maturidi wọn àti ẹ̀mọ̀ gbàtán bí oṣù gbangba tó náà kú lọ bí 300 something years àwọn tó ti wá sọ ayé láyé ẹ̀sà abé sákídá òsè mú lọ́dọ̀ àwọn yìí ṣíṣẹ́kùlẹ̀ azíyàrí ìtì ń bẹ lórí ẹnu wọ́n fi jùbọ̀ orí yalmisiriya ìtì ń bẹ lórí ẹnu àwọn ẹ̀rẹ̀ ṣáírọ̀ kọtíbà so ìbọn èèyàn kan fi apẹrẹ ilé ń súnà lọ́dọ̀ tiwa lónìí tí ó mọ̀ sọ pé ó fún ẹ̀mí rí nìkan ní ibi wọ́n ti kóònù èyí tí máa wọ́n fi ṣe ìṣàn bí ọdún mẹ́ta sí mẹ́rin sísì ìdí wọ́n lọ gbé yẹ̀wò lọ́wọ́ gbogbo wọn kóra wọn jọ sí ṣe ìṣàn àdáwọlọ ṣe ìṣàn fi wúrúbà ẹ́ pé wọ́n ti sí ilé ẹ̀ pa tọ́ba tó gbọ́dọ̀ nìkan tó gbẹ̀rẹ̀ láàrú súnà bí kanáà yìí sọ ní yóò nígbẹ́ tọ́ba tó gbọ́dọ̀ nìkan tó ọ̀rọ̀ bá tẹ̀lé dídí à ẹ̀

àṣáyírọ̀ wal maturidiyya àmì yìí jìyàn náà ni tó bá ti yàtọ̀ sáwọn ẹyẹ wọn ìsọ alù sunna kan tó bí bàbá tó bí abúlá hasan àti bàbá tó bí bàbá rẹ̀ làwọn yìí àwọn táyì tó skéèlì yẹn súnà làwọn ustaz bí wá sọ̀rọ̀ yìí wọn làwọn sọ̀hábà nàbí ridwanullahi alayhi ajma'in yẹn ló fa rọ̀díyù dín nílẹ̀ wá sí ti lamma jaa ibn Taymiyyah rahmatullahi alayhi wa huwa qadi ó wá sọ́dọ̀ ibn Taymiyyah ó lóun fẹ́ gba àkídà lọ́dọ̀ rẹ̀ ní kẹ́ni ibn Taymiyyah sọ fún kọ́lá alẹ́ àkídà tó látó kaso anni wàlá amman huwa fawqi wọ́n yìí gba àkídà lọ́dọ̀ mi wọ́n yìí gba lọ́dọ̀ tó jù mí lọ ìnáma tó anillah wa rasulillah ọ̀dọ̀ ọlọ́run ọ̀dọ̀ anábì náà ti máa ń gbà wọ́n máa jùmọ̀ àti alẹ́ ìfẹ́ ìhùnmà àti ìfẹ́ ìhùnmà bá dúró lé lórí àwọn ìhùnmà wo òun náà sọ abá tàwọn tó tẹ̀lé ṣàkídà alùsùnlẹ̀ ti wà tipẹ́tipẹ́ kan tó sọ pé yan bí abúlé asán nìkan bí kíkà làwọn yìí nì àní jẹ́ abúlé asán tó ń di bábúlé asán ń tẹ́lẹ̀ tú bá tán náà dì sí àwọn àfáà kan òsì yé gbà pé ń dídí àná ní mọ̀ àṣírí yìí níwọ̀n tí wọ́n á sọ́ra rẹ̀ fìtínà kò làbí yàwó tán lára bàbá náà tó dìbò náà jáde láyé gbogbo ẹwà bẹ́ẹ̀ ṣùgbọ́n Allahu yuhibbul basara an-nafiza indama za wurudi ash-shubuhat ibẹ̀ ń bi kéèyàn ó má kà jálẹ̀ kéèyàn ó má kà dáadáa ẹ bá kà dáadáa tẹ deep ìkútùbùl àkídà tẹ kà bó ti yẹ kẹ́ kà gbọ́ yé àti ó sì sífẹ̀ẹ́ nú àti ṣáwá òdàyé láàmú lórí gbogbo ntẹ́yìn kà pátá ẹlẹ́mẹ́lẹ́ jáde jáde islamiyya yóò gba dókítọ́rà yóò gba pòfẹ́sọ̀ wọ́n fi àwọn al-muqarrarati tó lálàáfíà àwọn kútùbù tó lálàáfíà wọ́n zà wádà wọn pẹ̀lú gbogbo tẹ́yàn fi jẹ́ àfáà gidi ṣùgbọ́n gbà ti ṣáwà bá yóò bá di pé ọ̀tọ̀ ni ń tà kọ́ ọ̀tọ̀ ni ń tà ń lò so méjèèjì ni mọ́ṣkílà ní fọ́mọ̀ èdè ènìyàn ká dákun kí a sọ́ra nínú ẹ̀ so mọ́ṣkílà ṣubuhat kagbìyànjú láti rí pa yanjú ẹ̀ ọgọ́lọ́mbá wa yanjú ẹ̀ wọ́ṣàwáàtì bákan náà kagbìyànjú láti rí pa yanjú ẹ̀ káwá sọ́ra fún tamasi ayé alẹ́ ìgìtìráàrú bilkẹ́tìrọ́tì kéèyàn máa gbà tàn jẹ pẹ̀lú kápọ̀ kápọ̀ kò sí ntọ́ dá tó dàbí kápọ̀ níbi ntọ́ dá ṣùgbọ́n ìpọ̀ níbi ntọ́ dá nìní fi áfírí zaman yóò máa dẹ́kù yóò máa dẹ́kù yóò máa dẹ́kù ẹni bá jẹ́ àfà àbújá ọmọ ìyá tí wọ́n jẹ́ ń súnà bí mùsùlùmí ni wọ́n náà jẹ́ ẹ má gbà tàn jẹ pẹ̀lú pípọ̀ pípọ̀ èèyàn pọ̀ níbi nǹkan lónìí àwọn èèyàn máa fi wọn pé ntó dá ní mbẹ́mbẹ́ ẹ̀yìn òsì pọ̀ níbi nǹkan wọn a máa fi wọn pé tí ọ̀dá ni wọ́n ń ṣe àgbáwádá ah, lóòótọ́ láti bí ogún ọdún rẹ̀ ní ìṣẹ́láwà wẹ́n lẹ́tí ra gbogbo ilẹ̀ amú gbogbo yípa ah, ṣé ìyẹn náà fi wọn dá ẹ́ bọ́bá dé ọdún tó rí ọmọ rìbí mù ní wọ́n bá ni wọ́n dúró lé jama ah, bàbá yìí ti jẹ́ Eh, afọ́bìnrin àbí rọ̀bá almaki ọlọ́nkọba ni fọ̀rúnkẹ́ bàbá náà student abdullahi ibn abbas ni agbàfà nílùú makka ni alimamu sáàbí rahmatullahi alayhi ó nígbà àwọn àfọ́ àtàwọn èèyàn yọnú sí tọ́láìkì láwùjọ níjọ́nà lọ́wọ́ ni àtọ́bìnrin àbí rọ̀bá wa ẹ lọ́ka tán gbóṣì ayé níjọ́nà lọ́wọ́ ó ní bàbá yẹn níjòkó tó máa ń ṣe fáwọn èèyàn ó lálùkọ̀ tó ti ń dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni tó fi jáde láyé àwọn èèyàn pé mẹ́wàá wájú ẹ̀ káwọn èèyàn jòkó lálẹ́kọ́ ní wọn tó tẹ́ni rẹ̀ tí wọ́n jẹ́ sí ń jòkó ọ̀rin 20 àrin ní 50 láàrin wọn kódà lé ní 100 ẹ́ síbẹ̀ wọ́n ti bá lọ nìyẹn bẹ́ẹ̀ ni a lè yíwá mọ̀ sára bí Abu Abdullahi kan yìí náà ni ó lò méjì kó kan tó náà máa ń ṣe lẹ́yìn ààrẹ ìrìn táwọn èèyàn pọ̀ yálùkọ̀ kún fọ́fọ́ tẹ́sí ó gbèrò inú wọn máa dùn ṣùgbọ́njọ́ tí wọn bá wá dáadáa inú wọn máa bàjẹ́ olóhùn bá lọ bá àfáàntà ń pè ní Ibn Mansur ìpè bí ń lọ bí ti ń bọ̀ rí olórí tí mo dálẹ̀ ó nàárẹ̀ tí ẹ̀fà tán ní ní bú ni ẹni fàlà táwọn ilẹ̀ ìhà má padà sí kánṣu tí ni Eh, láti rí pé àníyàn wa ó tó pàtàkì púpọ̀ eh, ìtẹ̀lé súnà nàbí sallallahu alaihi wasallam tí àbáfẹ́ kájọ wọn mọ lẹ́yìn ẹ̀kù yàtájú ìlàmàdá ìlàlẹ̀ azimati sadiqa wal ikhlas wallahu alam جزا الله شيخنا الأثري وزاد الله في عمرهم وعلمهم àwọn tá a bá ní béèrè kí ànáwọ́ àwọn tá a bá ní ìbéèrè àwọn ará kọ́nà kan bá gbà.